ìbànújẹ́ gbáà ni kí àwọn ọba tó jẹ́ pé wọ́n ń bá ọlọ́run jókòó orúkọ ọlọ́run ọba torí àwa gangan kọ́ lọ́ba ọlọ́run lọ́ba ṣùgbọ́n ìbànújẹ́ ló jẹ́ tó jẹ́ pé ọba tó yẹ kó máa ṣojú tó yẹ kó máa sọ̀rọ̀ ọlọ́run ní gbogbo ìgbà tó jẹ́ pé òrìṣà ni wọ́n wá ń sọ. So àti gbóríṣàgà ẹ̀yin gangan lẹ̀ ń ṣojú ọlọ́run ọba ṣùgbọ́n ìbànújẹ́ ni fún ọba tó bá ń gbé òòṣà àga ju olódùmarè ọba lọ. ọlá wo là ń rí lára àwọn lénìí pásítọ̀ ó ní ọlá lára ju ọba lọ àwọn àáfàá wọn ní ọlá lára ju ọba lọ ọlá ló dẹ̀ wà lára wọn ju ọlọ́ọ̀lọ́hún ọba lọ ṣùgbọ́n wọ gangan tó wá ń jorúkọ ọlọ́hún ọba tí a ń pè ọlọ́ba tá ń kí ọ bí a ṣe ń kí ọlọ́hún tá ń kí ọ ní kábíyèsí wá ní òòṣà lọ́mọ gbéga tó ọba ti ń gbé òòṣà ga ilé ọba yóò máa jẹ́ ìríra ìríra fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá nígbà tó sì jẹ́ pé ẹni òòṣà lè fẹ́ máa gbéga n tí ń jẹ́ ìṣẹ̀ṣe n tí ń jẹ́ àbáláyé n tí ń jẹ́ ìṣẹ̀ǹbáyé òun gangan lọ́lọ́run ọba ilé ọba ló sì ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n tá ẹ bá ń gbóríṣà agajọ lọ́n lọ kò tí ì bàjẹ́ fún yín nísìnyí o ipò ọba ó bàjẹ́ jù báyìí lọ tẹ bá pẹ tẹ bá sì kọ̀ntínú tẹ bá túbọ̀ máa sọ pò sálẹ̀ mọ́ gbégajọ lọ́n lọ ilé ọba nílé ọlọ́run ọba ọlọ́run nìkan olódùmarè òun làwọn ọba gbọ́dọ̀ gbéga yọ̀dà fún yín àwọn aráàlú ni wọ́n wàá gbé wọn náà ga èmi sọ tèmi o a sì tún máa sọ láti ìlú Ìwó látọ̀dọ̀ ọba Abdulrasheed Adéwálé Àkànbí tèlú àkọ́kọ́ aláṣẹ lórí gbogbo òrìṣà pátá aláṣẹ lórí gbogbo òrìṣà àrólé olódùmarè àkọ́kọ́ nílẹ̀ yorùbá ó bá wù yín ẹ tẹ̀lé ó bá wù yín kẹ́yìn náà sọ ń pẹ́ ìsàrólé olódùmarè ó bá wù yín kẹ́ máa jẹ́ gbàkejì